أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عليم الخفيات اكشف الهجب عن وجوهنا في هذا المعنى حتى نطلع على حقيقة هذه المسائل واحفظنا عن الخطأ والضلال وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب اللهم إنا نشهد أن هذا الكتاب المنزل من عندك على نبيك محمد بن عبد الله وكلامك الناطق على لسان نبيك جعلته جعلته هديا بالغا فيما بينك وبين عبادك اللهم إنا نظرك إنا نظرنا كتابك فاجعل اللهم نظرنا فيه ذكرا وذكر وفجعل اللهم نظرنا فيه فكرا وفكرنا فيه اعتبارا واجعلنا ممن اتبع مواعظا واجتنب معاصيك اللهم اللهم اكشف عن وجوهنا في هذا المعنى اللهم اكشف الحجب عن وجوهنا في هذا المعنى اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم ربنا إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم رب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها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 الضالين آمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó jẹ́ kí àgbàlérò pé a fẹ́ máa ṣe tafsirul Qur'an mímọ̀ ṣàlàyé alukurani Ọrọ Ọlọrun nínú oṣù Ramadan oṣù alápọ̀nlé abẹ ọlọ́run àwọn àlàyé náà tí a máa ṣe ọlọ́run máa tọ́ àwọn wa sọ́nà àwa tí a máa gbọ́ náà ọlọ́run jẹ́ kó wúlò fún wa bí yóò ṣe máa wúlò fún ẹni tí yóò máa sọ àwa tá a máa gbọ́ náà ọlọ́run jẹ́ ó máa wúlò fún wa ọlọ́run àwa bíọ̀ Allahumma ij'al al-Qur'ana hujjatan lana la alayna. La kùránì náà wàá rè wá ṣe ní àwíjàre dáadáa fún wa mọ́ ṣe ní àtakò lé wa lórí tó bá dijọ́ gbèǹde alkiyama ọlá aláhàúlà wà lákùúwátá ìlà bìlá ìlà àlè ìlà ọ̀bì abẹ ọlọ́run gbogbo àwọn tí ó ti lọ nínú àwọn òkú mùsùlùmí bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa tí wọ́n ní kí ọlọ́run ọba àlékè ọlá jogún ààyè yìí fún àwọn bàbá wa méjèèjì alhaji hashim àti bàbá aláàjì Sulaiman ọlọ́mba ni fi ọ̀ràn kẹ́ wọn gbogbo àwọn tó ti lọ́nù àwọn òkú mùsùlùmí náà ọlọ́mba ni kẹ́ gbogbo wọn lápapọ̀ àwa tá à ń bẹ láyé ọlọ́run jẹ́ ká máa wà ní dáadáa làlá haúlá wàlá kùwátà ìlà bìlá ìlà ìlà ọ̀bí àpadà sí ibú tí máa ń dé báyàn tí ọ̀wà ní máa gbọ́ tó máa kùrà ní mọ̀tọ́ pé tó máa bíbélì òun ni ó máa gbọ́ ọlọ́run má jẹ́ ó sí ẹnì kọ̀ọ̀kan wa àpadà sí ibú tí máa ń ṣẹlẹ̀ tí mọ́sálásí tí ọ̀wà di hòtẹ́ẹ̀lì tí yóò di cinema house àbí DSTV center ọlọ́run mọ́jọ tẹ̀sí mọ́sálásí wa ọlọ́run àwa tí a jókòó náà padà sí ibú tí máa ń dé báyàn téèyàn wà ní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa bá a ṣe máa ṣàlàyé Quran nígbà tí ò bá sí Ramadan òun náà látún máa ṣàlàyé ẹ̀ nínú oṣù Ramadan abẹ́lọ́hún ọlọ́run jẹ́ kó wúlò fún wa o gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní ni ọjọ́ ẹlẹ́karùn-ún nínú oṣù Ramadan ìjẹra fourteen thirty six eléyìí tó já sí pé òun náà lọ jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ táwa fẹ́ fi bẹ̀rẹ̀ tẹ̀fsírù Qur'an abẹ́lọ́n bí a ṣe ń bẹ̀rẹ̀ tẹ̀fsírì yìí lónìí yìí jẹ́kẹ́mi wá ogun débi pé a rí ìparí ẹ̀ dé sọ́rọ́tù nas ọ̀làlá ìlàhà kí a tó máa bọ́ sínú tẹ̀fsírù Qur'an àwọn àlàyé kan eléyìí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti ṣe òun lákọ̀ọ́gbéyẹ̀wò kódà àwọn àlàyé yẹn ó lè gbà wá ní odidi rọmọdọ́ọ̀nù fourteen thirty six tá a wà yìí ṣùgbọ́n nǹkan tá a gbìyànjú àti ṣe òun ni wípé kùlásọ́tù lọ́kọ́ọ̀lù sọ́márì àwọn nǹkan tó jẹ́ kókó kókó nínú ọ̀rọ̀ táwọn àáfàá ti sọ òun la ṣàlàyé fúnra wa a ṣàlàyé fúnra wa nǹkan tí ń jẹ́ tafsirul Qur'an mímọ̀ ṣàlàyé kùránì gangan kí ni nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ á ṣàlàyé eléyìí bákan náà bó ṣe jẹ́ ọ̀ranyàn àbí ojúṣe gbogbo mùsùlùmí láti jẹ́ wípé kán gbàgbọ́yé alukur'an àwọn tó bá wá jẹ́ àwọn onímímọ̀ kán máa ṣàlàyé kùránì fún gbogbo èèyàn á ṣàlàyé eléyìí fúnra wa bákan náà á tún gbìyànjú nínú àwọn àlàyé tí a ṣe àwọn ìyapa inú díẹ̀díẹ̀ tó wáyé lórí àwọn àáfàá fitef cyril mahfour nípa pé tá a bá fẹ́ tú kúránì pẹ̀lú àwọn ẹ̀gbà wa tó wá lórí pé ìtumọ̀ àyà báyìí òun leléyìí ìtumọ̀ ọ̀rọ̀ báyìí òun leléyìí a tún mú àlàyé wá lórí eléyìí bákan náà mímọ́ tú kúránì láti èdè lárúbáwá lọ sí èdè míì even kéèyàn ó tú Kùránì pẹ̀lú èdè lárúbáwá gangan ìtìláfàt àwọn ìyapa ẹnu tọ́pọ̀ a máa wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn amòfàsírùn kálá abáfẹ́ wa máa tú Kùránì lọ sédè míì afẹ́ tú láti lárúbáwá lọ sí èdè Yorùbá irú ìtawà ń ṣe yìí afẹ́ tú láti lárúbáwá lọ sí èdè Gẹ̀ẹ́sì afẹ́ tú Kùránì láti lárúbáwá lọ sí èdè French àwọn nǹkan wo ló yẹ ká gbọ́yé ẹni tí yóò máa tú àwọn májẹ̀mú bíi mẹ́ta kan tó yẹ kó mọ̀ tó yẹ kó wà lára rẹ̀ gbogbo eléyìí la máa gbéyẹ̀wò bákan náà <clears throat> a tún wá gbéyẹ̀wò àwọn tó já sí wípé wọ́n gbajúmọ̀ bíi tefsir pẹ̀lú kánmọ́ mínà sọ̀hábà wàtàbíìn àwọn tó já sí pé àáfà ńlá ni wọ́n tá a bẹ́ẹ̀ lè mú àáyà kan páà ní dákọ̀ ọ̀rọ̀ wọn ọ̀wọ́n nínú àwọn sàábé àbí nínú àwọn tí wọ́n tẹ̀lé wọn á máa ṣàlàyé eléyìí bákan náà á tún gbéyẹ̀wò àwọn àlàyé táwọn àáfàá ṣe níbi àwọn àyà kan tó já sí wípé àwọn àyà tó jẹ́ bíi mutashabihat àwọn àyà tó já sí pé nígbà míì téèyàn ọba tu ìtumọ̀ rẹ̀ kẹnu ìtumọ̀ rẹ̀ wẹ́ ìtumọ̀ rẹ̀ a máa fẹ́ dí kókó ìtumọ̀ rẹ̀ ń gbà mí yóò dàbí ìgbà tó já sí wípé sí ọ̀fẹ́ takora wọn àbí ṣètumọ̀ rẹ̀ yé àwọn àyà tó bá rí báyìí bó o la ṣe máa ń ṣàlàyé ẹ̀ bó o la ṣe máa ń yanjú ẹ̀ á tún gbélé iná yẹ̀ wò. bákan náà tó bá tún wá rí bẹ́ẹ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn Israiliyat àwọn àyà kan bẹ nínú Kùránì tó já sí pé táyà bá fẹ́ wá ṣàlàyé rẹ̀ wọ́n mọ̀ wá mú àwọn ìtàn Ísírẹ́lì wá ìtàn ayé ànábì wa Musa wọn ò mú wa aleyhi salatu wa salam ìtàn ayé ànábì Isa wọn ò mú wa aleyhi salatu wa salam àti gbogbo ntọ́ bá jọ irú àwọn nǹkan báyìí irú ntọ́ bá rí báyìí nínú Kùránì ìbò náà fẹ́ ká dúró sí minal israeliyat bákan náà àwọn tó ní í ṣe pẹ̀lú ìbúra alkosam nínú Kùránì bó ṣe máa ń fa bó ṣe máa ń tu kí ló yẹ ká gbọ́yé níbẹ̀ ọ̀rọ̀ ń bákan náà àwọn tó ní í ṣe pẹ̀lú kọ́sọ̀s ìtàn tàbí kísọ̀s yálà nínú àwọn àtàn àwọn tán sórí ibú láyé ẹjọ́ sí irú kíná ṣe tọ́jẹ́ kán rí bínú ọlọ́run àwọn èèyàn bíi firaun àwọn èèyàn bíi kọ́rùn àwọn èèyàn bíi haman àti bẹ́ẹ̀ àwọn èèyàn bíi abu lahabi irú àwọn nǹkan olóyè ká gbọ́yé ń pa wọn bákan náà àwọn ìtàn àwọn ẹni rẹ̀ bí ànábì wa Yusuf aleyhi sọláàtù wasalam bí àwọn ànábì ọlọ́run Musa Isa Ibrahim aleyhi mọ̀sọ́láàtù wasalam àbáwọn àtàmì bí ìtàn àwọn èèyàn bíi Luqmanul Hakim bó ṣe ń bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ àwọn nǹkan wo ló yẹ ká gbọ́yé níbi irú eléyìí ó wà nínú àwọn nǹkan tá a máa ṣe kíni tá a máa gbé yẹ̀wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n kó tó àwọn ìwà sọ́nà. A'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba tó já sí wípé gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe tí ò bá ti fọ́ọ̀kọ ọlọ́run bẹ̀rẹ̀ fàwúwà abitaru nǹkan tí ò ní lẹ́yìn ni nǹkan tó já sí pé kọ̀lí ìlú libaraka ìbùkún orí rẹ̀ ó kéré oore àjẹǹjẹ tó orí rẹ̀ ó kéré Alubarika ò ní sí nírú nǹkan yẹn làwa ṣe ń fowókọ ọlọ́run bẹ̀rẹ̀ pé kọ́lọ́run bá àlékè ọlá kó máa ṣe olùtọ́ni sọ́nà kọ́lọ́run bá àlékè ọlá kó máa tọ́ àwọn wa sọ́nà kọ́mọ̀jẹ́ á sì sọ. atafsir mímọ ṣàlàyé alukur'an pé èèyàn fẹ́ túmọ̀ kùránì gangan àáfàá ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni alkashifu anil mughatta nǹkan kan tó já wípé wọ́n da nǹkan bò mọ́lẹ̀ ká wá sísọ lójú ẹ̀ yorùbá náà máa sọ pé ó sísọ lójú ẹ̀ a sísọ lójú rọ́ ṣùgbọ́n eléyìí kìí ṣe pé a fẹ́ sísọ lójú rọ́ ìtumọ̀ kùránì kódà àwọn tó jẹ́ lárúbáwá ajazu antef cyril quran àwọn gan kádàrá láti túmọ̀ kùránì despite pé lárúbáwá ni wọ́n mo lọ ilé kéwù kò túmọ̀ sí pé yẹn lè tú kùránì àáfàá kan sọ lárúbáwá lẹ́nu kò tí ì túmọ̀ sí pé ó túmọ̀ kùránì kí ló já sọ eléyìí nígbà tọ́lọ́run ọba sọ àyà kan kalẹ̀ nínú alukur'an ọlọ́run ọba ní alladhina amanu wàlámúyẹ́lbìsù ìmánà òun lè rọlmi ọláyíkà làwọn mọ́là àmúnú wa òun mọ̀tàlú. ọlọ́ni ẹ̀rí alladhina amanu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo. àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí ọjọ́ ògbéǹde alkiyama àwọn tán nígbàgbọ́ òdodo sí arkanul iman gbogbo àwọn orígun imani mẹ́fẹ̀ẹ̀fà wọ́n gbàgbọ́. wàlám yalbisu imanahum. wàlám yalbisu imanahum bí gulmi bí wọ́n ṣe wá gbọ́ lọ́wọ́ bá àlékè ọlágbọ́ tó wọ́n wàá ro ẹbọ pọ̀ mọ́ òdodo wọn wọn ṣe ẹbọ sí ọlọ́run ọba àlekè ọlá sórí àyà tí mo sọ yìí tó bá sọ wípé zulmo nínú èdè lárúbáwá àbòsí ló túmọ̀ sí àbòsí òun ló ṣe kíni òun ló túmọ̀ sí àwọn tán gbọ́ ọlọ́run gbọ́ tí wọn ò wá ṣàbòsí wòláyíkà làwùmọ́lá amúnà àwọn ni wọn ò jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ wàhùn mọ́tàdúnà àwọn lẹni tó yẹ pé wọ́n mọ̀nà tọ́lọ́run fi mọ̀nà àwọn sàbẹ́ wọn àmọ́ túmọ̀ àyà yẹn lárúbáwá sì ni wọn àbí wọn ṣe lárúbáwá ni kí ló dá àwọn lọ́pọ̀ọ́rú ni pé wàlámúyẹ́lìbìsú ìmánàwó bìgúlmi jọ́ torí ọlọ́run jókòó dáadáa ẹni tó bá ti ń sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ ṣáàjì késù olè bàjẹ́ ó ṣe ní kí wọ́n bá ṣe kí ni o kọ́ mọ́ bá kó bá. àwọn sàbẹ̀ wà lọ́ba nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lànàbí ọlọ́run láwọn tán bá gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n èsì ìsàbòsí ọlọ́run láwọn ni wọ́n jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ àwọn sàbẹ́sì ni wọ́n fẹ́ jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ láyé àtijọ́ gbèǹde alkiyama ọlọ́run jáwa náà jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ láyé àtọ̀run ọlọ́run tó nírú àwọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n mọ̀nà àwọn sàbí ọ̀fẹ́ sínà wọ́n fẹ́ mọ̀nà à ọ̀rọ̀ yìí wàá dà wọ́n lágbóná ìwọ ànábì ayù náà láyé limu nafsa eléwo nínú wa ni ò ní ṣe o ni ò ní ṣàbòsí àbá sẹ́nìkan bẹ́nu wa tí ò ní ṣe kíni tí ò ní ṣàbòsí jàmá bó ṣe wù kéèyàn jẹ́ ni ọlọ́run tó àbòsí díẹ̀díẹ̀ yọ wà ní òsèmí ayé ẹ̀ tó bá ti wá ṣàbòsí mọ̀ pé n tó ṣe nǹkan bú ni n tí ọ̀dà ni ọ̀ wà túbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kí wọn náà wá rábòsí pé nǹkan tó dáa làbòsí ta ni ò ní ṣàbòsí àwọn sàbẹ́ àwọn gbọ́ àbòsí yé síbi tó pọ̀ ìwọ tọ́já sí pé àsìkò òórùn tó tóun wo fídíò ó padà kírun yẹn lóòótọ́ o ṣùgbọ́n àsìkò tí irun kan tó fídíò lówó wàláì ó ti ṣàbòsí torí pé gúlmọ̀ <clears throat> àbòsí pé sóríṣiríṣi ọ̀nà <clears throat> èèyàn lè ṣe àbòsí sọ́lọ́ ìwọ tásìkò òórùn tó tọ́já sípò ọ̀lọ́ kírun ó ṣàbòsí ta ló ṣàbòsí sí Allah ta ló ṣàbòsí sí Allah àwẹ̀ rọmọdọ́ọ̀nù rẹ̀ ọjà sàríkò lé dádì ẹ̀ sì fún lọ́wọ́ pé kó fi wọ mọ́tò ọwọ́ àrìnsẹ̀ ọwọ́ adọ́gbọ́n rí gálà ọyà ara gálà ọwọ́ àtọ́lẹ́ẹ̀tì sùkúù ọya ayọ gálà làpò o ti mú pure water kan dání ọjẹ gálà o mu pure water ọ ọyà anu ẹnu ẹnu ah wàlẹ àwọn oní ìgbóyàn bàjẹ́ bàjẹ́ sì ti jẹ gálà nkọrọ o ti jẹ oúnjẹ kan kọgbà ta sí ara rẹ̀ àwọn àwọn wọ́n ní wà ànábì bó wá ní a sì fẹ́ jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ àfẹ́ jẹ́ ní tí ọmọ náà ọ̀hún ó ní sẹ́ẹ̀ rí ntẹ́ gbàlérò ìkọlọ́ ló ń gbàlérò ó ní sẹ́ẹ̀ rí zulimu tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ wọn kà máa ń kọ́ là lukuman gẹ́gẹ́ bí lukumanu hakim gẹ́gẹ́ bó ṣe ń sọ fún ọmọ rẹ̀ nínú súrọ́tù lukuman tó ń ṣe wá sí fọ́mọ rẹ̀ pé yáàbù náà yà. wà ìlú kọ́lá Lukumanu níbi níhi wà hùwà ìdùnnú yáàbù náà yà la tushrik billahi inna shirka la Lukumanu lakim nígbà tó pe ọmọ rẹ̀ tó ń bá sọ̀rọ̀ Ọlọ́run ó ní yáàbù náà yà. mo pe ire to ojo ọmọ mi ire ọmọ mi ire ọmọ mi ti mo nífẹ̀ẹ́ sí wá gbọ́rọ̀ ọlọ́run àṣé ìwọ tó ọjọ́ mọ táwọn obi rẹ bá ń bọ̀ ọ́ sọ̀rọ̀ ọlọ́run àwọn olùkọ́ rẹ wọ́n ń bọ̀ ọ́ sọ̀rọ̀ ọlọ́run ò ń gbọ́rọ̀ ọlọ́run o gbọ́dọ̀ ó ní rí ọmọ mi látúnṣírí kíbi ńlá o gbọ́dọ̀ mọ́rogún pẹ̀lú ọlọ́run òbejì o. má bá wọn ṣe òkè ìbàdàn o má bá wọn bọ ọ̀ṣun òṣogbo o má bá wọn ṣe òǹdè màpá o má bá wọn wá ìfúnpá kan tó dè má di o gbogbo ń tó ń jẹ́ ẹbọ má so nǹkan kọ́ lé o má mọ̀rogún pẹ̀lú ọlọ́run. iná ṣíríkà. torí pé kó o lọ ṣẹbọ kó o lọ mọ̀rogún pẹ̀lú ọlọ́run la vulimon avim la vulimon àṣẹ ṣíríkù náà ni vulimon kọ́ ọ lọ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run a àbòsí tó tóbi ni ó ní sẹ́ rí fílímù tọ́lọ́run ọba àlékè ọlá tó ń sọ níbẹ̀ yẹn òun náà ní kéde òun ní ṣíríkù. jama báwọn sàábé ṣe jẹ́ lárúbáwá yìí wọn àtún lè fi lárúbáwá wọn lásán tú alukur'an wọn à ṣe kí ni o wọn à fi lárúbáwá wọn tú kur'an àgbàtà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó tó ṣàlàyé ẹ̀ fún wọn. àfáà ni tó bá wá rí bẹ́ẹ̀ àṣé nǹkan tí a ti da nǹkan bò mọ́lẹ̀ ká wá sí gàgà kúò lójú ẹ̀ ìtí ń jẹ́ tẹ̀síìrì nìyẹn ṣùgbọ́n ní istilahan ní ìfọ́síwẹ́wẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn òun náà ni bayanu ma'anil qur'anil karim ká máa ṣàlàyé ma'ani wọn sọ pé ma'ana jọ ń torí ọlọ́run la etí rẹ sílẹ̀ sórí àyà kan nínú qur'ani ó lè nítumọ̀ márùn-ún máa worú àpẹẹrẹ ọlọ́run bá ní wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada almasajida nínú èdè lárúbáwá plural ni jam'u ni tán bá sọ wípé masajidu ó lè jẹ́ jam'u ó lè jẹ́ plural fún masjidu aláwásní mọ́fọ́ ìlú masjidu òun aye tá a wáyé tá a ti ń sọ̀rọ̀ ọlọ́run ààyè tá a ti ń sàjádà ààyè tá a ti ń forí kanlẹ̀ etí mọ̀ ń sọ òye a sì tún lè sọ pé màsáájídù ó tún jẹ́ plural ó jẹ́ nǹkan ọ̀pọ̀ ọ̀rọ̀ ó jẹ́ fún masjadu kí ni nǹkan tí ń masjadu oríkè tá a fi kanlẹ̀ sọ̀rọ̀ pé ànábì wa sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa pé umiritu an asjuda alasabuati àdọ́mi wọ́n pa mí láṣẹ pé kí n máa fi àwọn oríkè méje kan kí n máa fi kanlẹ̀ àwọn oríkè mélòó oríkè méje gbogbo ẹni tó bá kírun tí àwọn oríkè méje yìí ò bá kanlẹ̀ kò nírun lọ́dọ̀ ọlọ́ alákọ̀ọ́kọ́ nínú oríkè méje òun níwájú orí wa báyìí pẹ̀lú imú ẹyọ kan nìyẹn a gbọ́dọ̀ ka kún méjì iwájú orí àti kílàpẹ̀ imú so orí méjèèjì ara aráàsù lọ́wà ara orí lọ́wà orí kẹkàn nìyẹn iwájú orí ìwà àti imú ìwọ tó ọmọ ń kírun tó fi iwájú orí lélẹ̀ tí mò rẹ ò ní lélẹ̀ inú rẹ ọ̀la láàfíà ìwọ tó ọmọ ń kírun tó fi mú lélẹ̀ báyìí torí rẹ ò ní kanlẹ̀ inú rẹ ọ̀la láàfíà méjèèjì gbọ́dọ̀ kanlẹ̀ ara oríkè méje nìyẹn bákan náà yàtọ̀ sí iwájú orí àti imú tá a lọ́jọ́ oríkèé àkọ́kọ́ àtẹlẹwọ́ wa ọ̀tún oríkèé kan ni ó di mélòó ó di méjì àtẹlẹwọ́ òsì oríkèé kan ni ó di mélòó ó di mẹ́ta orókùn wa ọ̀tún oríkèé kan ni ó di mélòó ó tiẹ̀ bá mi lọ ọmọ wà ní òkan orókùn òsì oríkèé kan ni ó di mélòó ó di márùn ibi góńgórí ẹsẹ̀ wa yìí oríkèé kan ni ẹsẹ̀ ọ̀tún ó di mélòó báwọn mẹ́fà góńgórí ẹsẹ̀ òsì orí kankan ni ó di mélòó ó di méje ìwọ tó o bá lọ kírun fọlọ tí ọ̀kan nínú àwọn oríkè méjèèjì ọ̀bẹ èlé lọ kanlẹ̀ inú rẹ̀ ọ̀la láàfin àlọ́dọ̀ lọ. wá anal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. àṣé àwọn oríkèríkè méjèèjì yìí ọlọ́run nìkan la gbọ́dọ̀ ló fún a gbọ́dọ̀ ló fẹ́ nìkan kan àáfàá wa oní tafsirul maragi ááyà yẹn wà nínú ẹ̀rí táwọn àáfàá lò nípa wípé èèwọ̀ ni nínú Islam ká máa dọ̀bálẹ̀ kíyàn kò bá Islam mu èèwọ̀ ni nínú Islam ká máa kúnlẹ̀ kíyàn àṣà Yorùbá ni ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ èèbó èèbó èdọ̀bálẹ̀ èèbó èsì kúnlẹ̀ èèbó sì lájú ju Yorùbá lọ nǹkan mélòó ni ò bá ṣe ọmọ yerú àwọn nǹkan tá à ń lò tó jẹ́ pé àwọn èbó ló ṣe kí ni o àwọn èbó ló ṣe àwọn èbó ló ṣe máikrófóònù àwọn ló ṣe láptọ́ọ̀pù tá a fi ń rìkọ́ọ̀dù àwọn ló ṣe gbogbo àwọn fóònù tá a fi ń rìkọ́ọ̀dù àwọn náà ṣe fáànù àwọn náà ṣe jẹnẹrétọ̀ tá à ń lò yìí àwọn náà ṣe gbogbo àwọn gílóòbù tá a fi ń sì yìí. ọ sọ pé èbó ọ̀làjú èbó tí wọ́n bá kíra wọn good morning my child how are you how is your friend my dear wife how is your friend good morning good evening wọ́n ti kíra wọn tán náà nìyẹn. haúsá nítòsí wa níbí ní nàìjíríà mala muhammadu àwọn àfáà mi àwọn àfáà wa abdullahi musu adúlọ jẹ kálá alùbáríkà tó àwọn gbélé haúsá jẹ mi lọ ọdún kan lè ní sẹlẹ haúsá àwọn sẹjọ ọdún kan lọ sáwùsá máa dọ̀bálẹ̀ kíra wọn ọmọ ọpọ bàbá rẹ tẹ malam malam muhammad irú ọmọ tèmi sọ pé malam rasheed ó ti pa mi létan nù ó ti bàbá rẹ yọ sàlámà sí ni wọn ó sì jọ bọwọ ó lè rọ haúsá kọ dọ̀bálẹ̀ kódà kò ní tẹ a jẹ pé àṣà àti ẹsìn tó bá forí gbárí àṣà ni ó forí ba fẹ́ sìn náà kí la bá débẹ̀ ni wípé àṣẹ bayanu ma'anil qur'anil karim ẹ wọ àyà tí mo sọ yẹn àwọn àáfàá fún nítumọ̀ méjì masajida ó lè túmọ̀ pé eléyìí làwọn mọ́sálásí tá a ti ń forí kanlẹ̀ fọ́lọ́n fàlátẹ́dírú máa lọ àhádà ẹ̀ tó gbọ́dọ̀ pé ẹlòmíì pẹ̀lú ọlọ́run ní mọ́sálásí

mùsùlùmí èṣe bẹ́ẹ̀ bákan náà wà á nalimasajida lillah àṣẹ àwọn oríkèéríkèé ara wa yìí ọ gbọ́dọ̀ fi orókùn rẹ kúnlẹ̀ fún yàn Ọlọ́run ló fi kúnlẹ̀ fún nínú ìrun ọ gbọ́dọ̀ fi àtẹ́lẹwọ́ rẹ dọ̀bálẹ̀ kó o wá fi orí ẹsẹ̀ rẹ lé kó o lóò fi ń kíyàn ọlọ́ọ̀ nìkan lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ fún ọ gbọ́dọ̀ forí balẹ̀ káábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ìtumọ̀ ní ìsìn àyà tá a mú wáyìí màá ní àwọn ìtumọ̀ lá fún àṣẹ àyà kùránì ìtumọ̀ rẹ̀ lè má dùn sójú kan tí gbogbo rẹ̀ sì wọlé bá a ṣe máa rí nígbà tá a bá ń bá tẹ̀síìrì lọ àáfàá níṣẹ́ wá rí tàálùmù li qawlihi ta'ala sọ̀rọ̀ àwọn àlàyé tá à ń ṣe yìí inú tẹ̀síìrù bàbá wa sọ́ọ́lì àlèfẹ̀mí ibẹ̀ la ti mú a tún padà mú nínú ti bàbá ibnu kẹfìr ọlọ́run bá níyọ́nú sí wọn ṣùgbọ́n torí pé tẹ̀síìrù bàbá ibnu òfẹ̀mí òun tó láwọn àlàyé kan tó kẹnu bàbá mu wá tó pé wọ́n rárá mú mọ̀ọ́dù kọ̀ọ̀kan wá wọ́n sì ń ṣàlàyé rẹ̀ ìlọ́jẹ́kárọ̀ kásà lọ́jẹ́kárò pé òun la fẹ́ kọ́ ṣe ìtìmọ́ọ̀dù lé lórí òun la fẹ́ gbára lé fún àwọn àlàyé tá a kọ́ ń ṣe yìí lọ bàbá wa ń ṣàlàyé fún wa bàbá ní kéèyàn ọmọ ìtumọ̀ kùránì kéèyàn lọ kọ́ ìtumọ̀ kùránì ọ̀ràn yẹn ni àṣewọ̀tọ́ ọjọ́ ọmọ ilé kéwú gbogbo àwọn ọmọ rọ́bùkà ẹ̀ńkọ́nù tawhid sóyè áádá kùrìsì yòn eléyìí ni àga áádá sẹ̀rí irun mọ́rò pọ̀ nǹkan torí sẹ̀rí irun torí bẹ́ẹ̀dì tó ń sólè lórí inú ilé o torí ìjọ́ tó o bá rí nínú kùránì ọmọ pé sẹ̀rírù bẹ́ẹ̀dì sẹ̀rírọ́ọ̀nì bẹ́ẹ̀dì méjì sùrùrù àwọn akéèní o àwọn bẹ́ẹ̀dì níjọ́ tí kéwòn rẹ bá wá débẹ̀ tí wọ́n bá wá ń túmọ̀ tẹ̀síìrì rẹ̀ fi àsùrùrù ń fún wa ọmọ pé bẹ́ẹ̀dì àlìjẹ́ náà lọ́lọ́wọ́n bá ṣe kí o òun ló ń sọ ìtumọ̀ áádá sẹ̀rí irun tó nǹkan nu ló gàrú bí àná yún ọ̀kẹ́kà pé Allahu la ilaha illa huwa alahayul qayyumu ọmọ wa kà lọ débi pé wasa akurusi yuhu samawati wal ardo ọmọ pé wasa àkùrìsí yuhu kurusi yu ọlọ́run náà laga ọlọ́run ó ní máa tún sí wípé ẹ̀rí àga ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní fáànù ẹ̀rí àga ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní láptọ́ọ̀bù ó ní máa tún ní tùkùtù ó lè tún wípé kùrìsí yu àga ọlọ́run ni àfa àwa sọ́lé àlùfẹ́mí nínú tẹ̀fsíìrì wọn tá a kọ́ ń lò yìí bàbá ní kéèyàn ọ lọ ọmọ tẹ̀fsíìrì kéèyàn ọmọ tó máa Kùránì ọ̀ràn yẹn ni o wọ́n ní kílẹ̀ rí àwọn ọlọ́run ní kìtàbùn anzalnahu ilayka mubarakun. anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati liyadabbaru ayatihi wàlíyàtàdákàrọ̀ olùlàlbà. bàbá ní ọlọ́run ní ẹ̀rí kúránì yìí tíra àwọn ọlọ́run ní tá a sọ̀kalẹ̀ tíra pàtàkì ni tíra kan tí ọ̀la fi wé ni. àwọn ọlọ́run wá sọ tíra náà kalẹ̀ ó jẹ́ tíra tí oore àjẹǹjẹ tán tíra alálùbáríkà tíra tí bùkúnnú rẹ̀ téèyàn ò lè jẹ́ tọ́tá yóò fi parẹ́ òun ni. kí ló dé ta wá torí ẹ̀ sọ kùránì kalẹ̀ ọlọ́run wá sọ hikima wo lọ́wọ́ à ń bi sísọ kùránì kalẹ̀ lìyàdábàrú àyàtì àṣekalẹ̀ máa ronú sí ìtumọ̀ kùránì gbogbo àwọn tó ń sọ yá àdọ́gbọ́n tọ́ wọn késù ọmọ bá ṣe kí ni bá jẹ́ kí wọ́n sọ̀rọ̀. ọlọ́run ni tó jẹ́ ká sọ kùránì kalẹ̀ òun ni kẹ́ ẹ lè bá a máa ronú sí ìtumọ̀ kùránì kẹ́ ẹ lè máa ronú sí ni tẹ́ ẹ bá ti wá ń ronú sí ẹ lè máa gba wáàsí látara kùránì yóò wá máa jẹ́ wáàsí yóò máa jẹ́ ìrántí yóò máa jẹ́ ìsítí fún àwọn wo ulul alba fún àwọn wọ́lá pé àwọn ulul albab àwọn onílàákàyè àwọn ọlọ́gbọ́n ènìyàn àwọn olóye ènìyàn kùránì ọmọ jẹ́ yọ́ ọmọ jẹ́ wàásí fún wọn yọ́ ọmọ jẹ́ ìsítí fún wọn yọ́ ọmọ jẹ́ ọ̀rọ̀ oríire fún wọn. bàbá sọ́lé àlùfẹ́mìn wọ́n tó ń ṣàlàyé lọ́pọ́lọ́ ní àfàlà yatadabbaruna al-Qur'ana am ala qulubin aqfaluha. ọlọ́ni ṣé wọn ronú sí kùránì ni ṣé wọn wòye sí alukur'an ni ṣé àwọn èèyàn yìí gbogbo bí wọ́n ṣe ń ka kur'an fún wọn lọ́sàn-án tí wọ́n ń ka fún wọn lóru tí wọ́n ń ṣàlàyé kùránì fún wọn tí wọ́n ń sọ pé ntọ́lọ́wọ́n bá àlékè ọlá fẹ́rẹ̀ afàlà yàtàdá barú nàlù kùránì ṣé wọ́n ronú wọn lera wọn ní àròjinlẹ̀ sí kùránì ni àmọ́ alákùlù bẹ́ẹ̀nà àkùfáàlù ha àbí wọ́n ti fi padlock àgádágodo ṣé wọ́n ti fi di ọkàn wọn pani sọ ọmọ pé ní ìsìn téèyàn bá rí bíi drọ́ọ̀mù góró kan àwa padlock ẹ̀ wọ́n wá fẹ́ da omi sínú góró yẹn sómi ọ̀ wọlé omi ò ní wọlé ẹni tá bá ti lè dé ọkàn rẹ̀ pa kódà tí ìmáàmù Saudi Arabia bá wá ìmáàmù Egypt tẹ̀lé ìmáàmù Sudan náà tó wà ń bẹ̀ ìmáàmù kọ́tọ́rù tó wá tí wọ́n bá wá ń sọ̀rọ̀ fúrú àwọn èèyàn bẹ́ẹ̀ Kùránì ò ní wúlò fún wọn torí pé ọkàn wọn ṣe kí ni ó ti dípa bàbá sọ́lé àlùfẹ́ mi náà bá níyọ́nú sí wọn wọ́n ní sẹ́ àríwájú ẹ̀rí tá a fẹ́ lò níbi àyà yìí pé aláà gbọ́dọ̀ gbọ́ ìtumọ̀ kùránì yé a gbọ́dọ̀ máa ṣàlàyé tẹ̀fsíìrù fúnra wa wọ́n lóhun náà ni wípé alihikima min inzali Adal, qur'ani limubara mubarak an yatadabbara nasu ayatihi àṣẹ ìdí pàtàkì ọgbọ́n tí ń bẹ níbi kùránì òun ni káwọn èèyàn lè ronú sí àwọn àyà kùránì bákan náà wàyàtá ìdúbì máa fi há kán wá gba wáàsí kí wọn ó lo ohun tó wà nínú kùránì bàbá níṣẹ́ wá rí wàtàdábùr ìtí ń jẹ́ kéèyàn ó ronú sí kùránì òun náà ní kíni àtàmùl fil alfa líliwùsùlì ìlàmà ha. òun ni kó já sí wípé àwọn ọ̀rọ̀ kùránì gangan èèyàn gbọ́yé ọlọ́run bá sọ wípé alif lam mim ọgbọ́yé kí náà fẹ́ ká lò níbẹ̀ zálíkà lìkìtàbù láàárọ̀ ìbà fi yìí kí náà fẹ́ ká gbọ́yé ń bẹ̀ ùdálìlì mọ́tẹ̀kínà kí la gbọ́dọ̀ gbọ́yé alẹ́dínà yúmínà bìlẹ̀gẹ́ ibì á lè gbọ́ àwọn alfáàbùl quran àwọn ọ̀rọ̀ ọ̀nù quran yẹn á gbọ́yé bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ á lè gbọ́ àwọn ọ̀rọ̀ ọ̀nù quran yẹn á lè ronú sí quran láì gbọ́yé àfi pẹ̀lú mi lọ ọmọ ìmọ̀ tafsir àwọn èèyàn pọ̀ tán ka quran láyé sí ògbọ́n náà mọ̀ tó máa quran yìí ṣùgbọ́n bíi pé àwa àmọ̀túmọ̀ kùránì yẹn iní máa ń fà ó rí àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ka alukur'an wọ́n sì máa sọkọ́ abdullahi ọmọ umar abdullahi bọ́nà umar radiyallahu anhu abdullahi ọmọ umar ó ń bẹ nínú tan rẹ̀ pé súrà kan bẹ nínú kùránì tí abdullahi ọmọ umaru tó bá ka súrà yẹn wàhálà dé bí wọ́n bá kà lẹ́gbẹ̀ẹ́ wàhálà ni wàhálà kọ́ ni ń tá àgbàlérò ìmánì ni sọ ọmọ súra yẹn súrọ́tùlì mọ́tò fífín abdullahi ọmọ umaru tí wọ́n bá kà yóò bù sẹ́kún yóò sì dákú yóò dákú fún bẹ̀rù ọlọ́run kí ni tí máa ń fàtí ṣe máa ń dákú tí wọ́n bá ti lè mẹ́nu lé súrọ́tùlì mọ́tò fífín wailun lil mutaffifin alladhi wailun lil mutaffifin náà. الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. abúlé àdàkú sírètì ni kí ni aláyàzú nù láyíká anáwó màbí òsùn. àwọn tó já sí pé wọ́n ń dín òṣùwọ̀n kù. anáwó màbí. ìwọ tó já sí wípé ráìsì lọ ń tà ọ wàá lọ mú kóńgò ọ wàá gbà nídìí ráìsì tó yẹ kọjá golo mẹ́wàá agolo mẹ́sàn-án àbọ̀ ni ọ wà ń bẹ̀ inú rẹ̀ ọ wàá dùn pé ọ̀rá ráìsì báàgì kan thirty kongos ló yẹ kọ́ ọ̀wọ́n fáwọn èèyàn ó fi lọ ọmọ thirty seven kongos pé seven congo tí ó lásán gan èrè kan ní lọ́tọ̀ yàtọ̀ sérè tó ti jẹ níye price tó ṣe kí ni o tó ọta original congo inú rẹ̀ ọ̀wà máa dùn wàláì níjọ́ tó bá pàdé ọlọ́run tó o bá lọ túbá tàbí kọ́ lọ́ọ́ forí jọ ọba máa sọ. sáwọn tí wọ́n ń ṣẹṣẹ́ burúkú yìí tí wọ́n ń dín òṣùwọ̀n kù ṣé wọn mọ̀ pé wọ́n ń gbé àwọn dìde ní lìyẹ́ òmìnira ní ọjọ́ ńlá ní ọjọ́ àjíǹde ní ọjọ́ ẹ̀san ọjọ́ ọ̀páyíke ọjọ́ fòró ọjọ́ wàhálà ọjọ́ tí bàbá àtọmọ ọmọ sá fúnra wọn ọjọ́ tọkọ àtìyàwó ọdọ̀ta. yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tí kálukú ọ̀wà dúró níwájú ọlọ́run àbúlẹ̀ ọ̀dàkú ni. pé a ah, ìwọ tó ọba ti rí bí sójà ti nàyàn rí tí sójà nàyàn wàláhì ọmọ tá à sọ yé two thousand and seven two thousand and seven ọdún mẹ́jọ sẹ́yìn nìbàdàn wáyé lọ́yọ̀ state níwó road mo fojú ara mi rí tí màá yẹ lọ bá ọlọ́run mi lè gbàgbé ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tí wọ́n dìbò tí wọ́n rí election tí wọ́n dáwọn tí wọ́n dáwọn òjòrò tí wọ́n ó ṣe tákàlà fi wọlé gómìnà lọ́yọ̀ state ìjọ náà lọ́hùn dírẹ́fà kan wá ń wa mọ́tò ìwọ tó o bá mọ̀sẹ̀lẹ̀ ìgbà yẹn wọ́n wá káwọn mọ̀pọ̀ sí Ìbàdàn àwọn tó dúró bẹ̀rẹ̀ àwọn tó dúró UI àwọn tó dúró ní challenge àwọn tó dúró ní tìwóró ojú lèmi wá fojú rí máa nǹkan wá ń wa mọ́tò àwọn sọ́jà ń dá dúró torí àwọn èèyàn náà fẹ́ fa wàhálà nígbà yẹn wọ́n sáré mọ́ǹtì àwọn sọ́jà pé kò sí wàhálà máa yẹn tán wá dá dúró bọ́yọ́ pẹ́ kó tó dúró àbí kò dúró síbi tó yẹ kó dúró àwọn sọ́jà sá mọ́ ibi tí wọ́n ti ń nà lèmi ti bá wọn wàláì géńdé fa baálé ilé wọ́n wá dà dọ̀bálẹ̀ ah ọlọ́run má jẹ́ kéèyàn jẹ́rú ìyàbá òun láyé wọ́n wá ń to kòbókò sí lẹ́yìn láti orí dé ẹsẹ̀ mo fojú ara mi rí báyìí ní Ìwó nìbàdàn two thousand and seven máa yẹn ọlọ́run foríjì mi ò tí máa yẹn ọba kú tó bá jẹ́ pé wà láyé lásìkò tí mo sọ̀rọ̀ wà láyé tó rántí ìyá ọmọ rò pé ah ìyá jẹ níjọ́ náà ìyá jẹ sọ́ọ̀bẹ̀ sí màá yẹn la ó sì ní ẹ àánú ọlọ́run ló fi lè mọ́ kù tí ọba kú o ọlọ́run foríjì mi o yóò lò tó sún méjì lọ sí tù. Ah! wọ́n nà débi pẹ̀lú bàtà sọ́jà bẹ́ẹ̀ ni tí wọ́n máa tẹ̀ ní bàtà tí bàtà onírin tí yóò lu òsì la àti gbogbo ara rẹ̀ ó dàbí bàtì téèyàn lásìdẹ̀ntì. mo tún rántí ninety two àti ninety three kan níbo abiola. ní muslim wa yìí muslim yìí muslim yìí lábẹ́ bíríìjì muslim táwọn èèyàn fi fa wàhálà ńgbà yẹn tí wọ́n fi dá ẹran àwọn haúsá lọ́nà tí wọ́n pa ẹran àwọn haúsá abọ́ ọlọ́sẹ̀ ẹ̀bì wọ́n rántí wọ́n lé àwọn màálù kan lọ ọbẹ̀ tó lọ rìn núra tí ìlú dàrú ńgbà náà kọ́lọ̀ mọ́jà tó rírú ẹ̀ mọ́. àwọn èèyàn wá sọ táyà eléyìí náà mo fojú ara mi rí ṣùgbọ́n torí pàwọ́ akéré díẹ̀ ńjọ́ náà kọ̀jẹ̀ kan lè lu àwa gẹ́gẹ́ bí boys tán big boys wọ́n ní ká máa fi ọwọ́ kó táyà ọwọ́ sì ń sọ̀rọ̀ àsọwọ́ wa àti bí ike lórí. akáde I say pack am pack am I go break I go break your head pack am jọ. àwọn sójà nu o àwọn ẹni sì ń fi ọwọ́ kó iná táyà wọn àdẹ bí wọn dá akámọ̀ kò torí sójà ò lù wọn pa ní ìsìn wọn sì ń kó wọn sì ń kó ọwọ́ sì ń ṣe báyìí pákà pákà àṣẹ pákà wọ́n sì fọwọ́ kó wọn ò sì ní choice. jama iwájú sọ́jà ló dúró òun o sì ń tọ́ ara ní last year or last two years news gbé lẹ́kọ̀ọ́ ọ̀kan nínú àwọn ọlọ́kadà ìjọba Fáṣọlá ní kán mọ̀ gba àwọn ọ̀nà kan nítorí accident tó rampant tí ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò àwọn lasma lẹ́kọ̀ọ́ wọ́n máa ń mú àwọn tó bá gbà ìkànnù wọn ọ̀dẹ̀sẹ̀ sófin news gbé ó sì ya sọmọ rẹ̀ la ó sì wà àwọn òbí ẹni tó ya wèrè kán mọ̀ bàbí àjẹ́ báwọn lasma ṣe lè nu wọ́n tún mú wọ́n tún fìyà jẹ náà sọ̀rọ̀ pé ọwọ́ kò tiẹ̀ tí kọ́ mọ̀ pé òun sẹ́wọ̀n tóun gẹ́gẹ́ ti kọ́ disgrace ara ẹ̀ ìtọ́lọ́hún fi yàtọ̀ sẹ́dá náà ẹrú ó banújẹ́ pé wọ́n ọlọ́run òun ti gbà pé òun ṣe ti ọ̀dà wàláhì ọlọ́run sì forí jù ọwọ́ kò tiẹ̀ pé òun ti sẹ́wọ̀n lóòótọ́ ó sì wò pé á ah, tòun ta lónìí fifty thousand ń bọ̀ lóun ti fẹ́ rówó torí pé wọ́n ní kọ̀jọ́ lójú pé ńgbẹ́ pé òun òun náà kú ní yín lẹ́kọ̀ọ́ ìtẹ́lẹ̀ àwọn lásán bá tún gbálẹ̀ wọ́n bá tún mú pé ìwọ kò sí ìtọ́jọ́ àgbò lọ́wọ́ ẹ̀ lónìí àáfàá èèyàn rí lasma ó sì ń tọ́ ara èèyàn rí sójà ó sì ń làágùn bó o ní ó ṣe wá rí yaoma yakumu nasu lè rọ́bìlà lani ọjọ́ táwọn àdúró níwájú ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé abdullahi ọmọ umaru tọ́ba débi aya yìí wọ́n ní yóò bù ẹ̀kún ni débi pé a máa dákú tí ò ní mọ nǹkan tó ń ṣe mọ́ bó o lòun ṣe fẹ́ dúnwájú ọlọ́run ẹ rí i pé ìtumọ̀ aya yìí tó gbọ́ yé ìlójú ó lè máa bú ẹkún ìlójú ó lè máa ronú. àṣé bàbá sọ́jà lùfẹ̀mín ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní téèyàn ọba ti lọ gbọ́tù máa yàyè kò lè ronú sí kankan àṣẹ ntọ́lọ́ntọ́ èèyàn kẹ̀ máa ka kùránì yóò tún mọ̀ pé yawma yaqumunnasu li rabbil alamin yóò tún fa mọ́dù pé ah àfa yẹn lóhùn wíárásì ti ń sọ tọ́yẹ kéèyàn ò fẹ́ kónú kànga ni pé ah bóò ni ó ṣe rí ìjọ náà ti bá wà wájú ọlọ́run ṣùgbọ́n nígbà téèyàn gbọ́ túmọ̀ rẹ̀ yìí ń kọ́ alimoyim àṣekámọ́ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àáfàá lélẹ̀ yìí gan ni ara ikimọ̀tọ́ ọlọ́run torí ẹ̀ sọ Kùránì kalẹ̀ kó lè já sí pé àmọ̀túmọ̀ rẹ̀ àtàràpá àmọ̀túmọ̀ rẹ̀ níjọ́ tó o bá ń ṣe tìlàwà fúnra rẹ̀ o máa ronú sí i Kùránì ó wá wúlò fún ọ ó ní jẹ́ kan nú àwọn mélòó mélòó rúbà kọ́ọ́rí ìlú kùrán wàlùkùránù yẹ̀lánù mélòó làwọn tí wọ́n ń ka kùránì kódà tó ń wọ́n dùn tó jẹ́ pé kùránì ọmọ ṣépè fún wọn kódà nínú hadithu sahih hadithu tó lálàáfíà Sheikh Al-Albani hasan rẹ̀ pàdé tó dáa ni àníjà sálà ó ní akitaru munafiki umati kurọ́ùà pé kódà àwọn munafiki tọ́pọ̀ jù náà jọ mi ọ̀pọ̀ láàrin àwọn tí ń ka kùránì torí èèyàn máa ka kùránì ó máa ka pẹ̀lú ohun tó dáa ṣùgbọ́n ṣètùmọ̀ rẹ̀ ó ka kùránì ó tún fa sìgá ó ka kùránì ó tún mutí ọ̀ǹkà kùránì ó tún ṣe sìnà ọ̀ǹkà kùránì ó tún ṣẹbọ ọ̀ǹkà kùránì òun ni atọ́kùn eléégún sọ fún mi ṣé kùránì wúlò fún ọ̀ǹkà kùránì lóòótọ́ kí ni tó tí ó sọnù fún kò gbàgbọ́ yé kùránì ni ló fi yẹ ká ṣe kí ni o ká mọ̀ túmọ̀ kùránì àáfàá tún ṣàlàyé fún wa kódà àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe wàhálà tó pọ̀ lórí kùránì àti kán gbọ́yé àti kí wọ́n lò ó. àáfàá níṣẹ́ rí abdullahi ọmọ masoud àáfàá wa uthman ọmọ afan àtàwọn tí wọ́n yàtọ̀ sí wọn kánú ìdáta alamu minan nabiyyi sallallahu alayhi wa sallam ashra ayatin tán bá kọ́ àyà mẹ́wàá lọ́dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam lam yujawizuha wọn à ní kọjá àyà mẹ́wàá hatta yata'allamu ma fiha minal ilmi wal amal wọ́n wàá lọ bẹ̀rẹ̀ sí ní wàtúmọ̀ rẹ̀ kí kí ni ìmọ̀ tá a fẹ́ rí dìmú nínú àyà yẹn iṣẹ́ wo ná fẹ́ ká lo àwọn àyà yẹn fún tí wọ́n bá ti wá kọ́ kúránì àwọn sàbẹ̀ yẹn wá ń sọ lẹ́nu wọn pé sẹ́yìn rà wá o àwa ń tiwa a lọ kọ́ kúránì ta alamnal kúránì a lọ kọ́ ẹ̀kọ́ kúránì wàlẹ̀ ilmà wàlẹ̀ amala jẹ̀mí an bá a ṣe ń kọ́ kùránì tá à kùránì a tún wá ń lo kùránì èèyàn ọlọ́ọ̀ni ni ó ọlọ́ọ̀ni bóun ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kóbìnrin ó lo hijab bóun ni ara ń tọ́lọ̀ ń torí ẹ̀ sọ tó rí bẹ́ẹ̀ ká máa ṣàlàyé ara nǹkan tá a ní bùkátà ni fún á dùn ó láìpẹ́ yìí lónìí ọ̀la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò yá wa jù báyìí lọ á sì láǹfààní àti àlàyé tó pọ̀ bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ aliwajibu alali muslim fi tafsiri quran bàbá ní nǹkan tó wá jọ̀nà yàn fún mùsùlùmí kọ̀ọ̀kan lábala pé ká máa ṣàlàyé kùránì ká gbọ́ ìtumọ̀ kùránì yìí òun ni wípé sórí àárín tá a fẹ́ sọ yìí àwa tá a jọmọ ilé kéwú àwa tá a fẹ́ máa ṣàlàyé kùránì fáwọn èèyàn bàbá ní pé ọ̀ràn yẹn ní fún wa ó ká lọ mọ̀ pé di anahu mutaro jimun anila itaala kágbà pàǹgbẹnu ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ni o àwa la jẹ́ bí arọ́wà àsìfọ́lọ́n àwa la jẹ́ mùtàrọ́ jímù àwa ni translator àwa là ń túmọ̀ ń tọ́ lọ́hún sọ o tọ́ba wá rí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run o lọ mọ̀pọ̀ ọba ṣáì dóná àlẹ́ àrọ́dà ní kàlámì yìí sórí ń tọ́ tu rí ọ mọ̀ pé nǹkan tọ́ yẹn mọ̀pọ̀ lè jẹ́rìí tọ́ba àdìjọ́ ògbéǹde o tọ́ba rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ òun ni kò ṣe kí o òun ni kò tú jáde èyí fà tọ́já sí yóò máa jẹ́ kẹ́rù ọmọ ba ẹni tó fẹ́ tú kúránì min yakula ala bìláìl kọ́ máa wá tú kúránì pèsè ẹni tọ́lọ́ wọn sọ ń ni pé nínú àkàrà máa kó mọ́yìndà láàyè àti káàkún ọlọ́run lẹ́yìn bá já lẹ lóore wájú wà sọ kalẹ̀ kí lọ́kọ́ lọ́run nípa àǹkàrà kódà kéèyàn máa wọ jàlábíà lójúmọ́ kó máa wọ bùbá àtẹ̀wù kódà kéèyàn máa wé láwà ní ojoojúmọ́ kó wọ àlìkìmbà kò túmọ̀ sí kéèyàn bẹ̀rù ọlọ́run àtẹ́kọ́wá ọ̀húnà ìgbà ayọ̀ ọlọ́run ìbẹ̀rù wà ìgbà yọ iṣẹ́ tó ọba wa ń ṣe ní ọmọ túmọ̀ pé sọ ọbẹ̀rù ọlọ́run àbọ̀ ọbẹ̀rù ọlọ́run jẹ́mọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹni tóun náà ọmọ túmọ̀ kùránì nínú àwọn mùsùlùmí àáfàá ní kọ́ lọ ọmọ o kọ́ mọ́ lọ sọ̀sọ́kùsọ nípa ọlọ́run o ibi tí màá rẹ̀ bá dé òun ni kó ṣe kí ni o òun ni kó sọmọ o ìtí ọ̀bá yé kọ́mọ̀ sọ o fàyàkọ̀ fíìmà harramallah kọ́mọ̀ lọ kó sínú ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ o sóyé kọ́mọ̀ àjọ pé fàyókùsí bìdálíkà yawmal qiyamah kọ́mọ̀ wàá lọ ṣòfò kí dojútì ìyẹpẹrẹ ọmọ lọ dé bá tó bá dijọ́ ọ̀gbìn al-qiyamah ẹ̀rí wo ni bàbá mú wa wọ́n lọ́lọ́ ni kúlí innama harrama rabbi al-fawahisha ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون èyí tá a fẹ́ lò gan níparí o àṣé nǹkan tó o bá lọ mọ̀ nípa ọlọ́run mọ́ lọ sọ o ọ̀rọ̀ tá a fẹ́ máa tú ọ̀rọ̀ ọlọ́run ni a gbọ́dọ̀ mọ̀ pé àmánà ni ká ṣàlàyé níbi tọ́lọ́run bá ní kó yé wa dé èyí tí ò bá yé wa a gbọ́dọ̀ lo agbárí a gbọ́dọ̀ lo ọpọlọ àsáwà tá a jẹ́ mùsùlùmí a máa ṣàlàyé alukur'an kọ́lọ̀ kó fún wa ṣe ibo láti wá bẹ̀rẹ̀ lọ́la almarja fi tafsiri alukur'an tá a bá fẹ́ tú kúránì àwọn abo ní ọmọ jẹ́ sources àwọn abo níbi tá a máa ṣẹ́rí lọ àwọn ọbọ láti lọ máa mú ìtumọ̀ kùránì wá bọ́ọ̀lù ọ̀hún fẹ́ ọ̀rọ̀ táwọn àáfàá sọ lórí ẹ̀ ó ń lọ bí ọ̀rọ̀ márùn ó ń lọ bí ọ̀rọ̀ mélòó ọ̀rọ̀ márùn márààrún la ṣàlàyé fúnra wa lọ́la pẹ̀lú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run abẹ́lọ́ ìwọ̀nba tí a sọ lónìí ọlọ́run bá jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ òpèdè àkèyàmọ̀ subhanallah wa bihamdihi subhanallah ìlàbí. سبحان الله وبحمده سبحان